والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته inú nǹkan tó الله ọ̀nà lọ́wọ́ ní àwùjọ yorùbá tó fi jẹ́ pé ẹni tó lòun gba islam kò yóò sà bí ogun kò kúrò lọ́rọ̀ wọn wọn náà ní àìmọ̀ nípa ẹ̀sìn àtàìkẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àti I síbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ rẹ̀ gbogbo eléyìí wọ́n ṣe ìrànlọ́wọ́ láti mú káwọn láwọn gba Islam kí wọ́n nípa Islam gan rárá rárá dèpòdépò pé wọ́n tiẹ̀ máa tẹ̀lé ní ìbámu pẹ̀lú bó ti ṣe wá ìgbà téèyàn bá nípa ẹ̀sìn èèyàn ò sì fira rẹ̀ síbi tó ti kọ́ nípa rẹ̀ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ gan ó jìnnà sí yóò di bẹ́ẹ̀ ní fòtì yóò máa sá lọ nígbà tó ṣe pé kí ni wọ́n sọ tí ń ti mà kí ni wọ́n fẹ́ wí tí ń ti dá mà gbogbo ní wọ́n fẹ́ sọ kò sí tuntun bẹ́ẹ̀ ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù rọ́ ìsìláàmù mùnáfìkì ìsìláàmù èké ìsìláàmù ojú ayé ọ̀nà lọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe nítorí pé kò lè ṣeé ṣe kó o ṣe nǹkan kan kọ́ ọ máa ṣe tó o bá ti mọ̀ nípa rẹ̀ kò lè ṣeé ṣe kó o ṣe nǹkan kan kó o ní gẹ́gẹ́ bí ẹni tó fi ránṣẹ́ ti ṣe ń fẹ́ ká ṣe ni mò ń ṣe nígbà tó o bá jókòó kọ gbá nípa rẹ̀ àlàyé tẹ́ni tó ní sọ nípa rẹ̀ pé báyìí ni kẹ́ ẹ máa ṣe báyìí ni kẹ́ ẹ máa mójútó ọmọ nípa rẹ̀ rárá rárá kó ló ti fẹ́ ṣe. ọ̀pọ̀lọpọ̀ táǹsì ń pè láàfà láwùjọ Yorùbá yìí irú ròǹbòrùn làwọn náà torípẹ́lẹ́ bọ olóòṣà aláwo olóògùn òfò iná lọ́pọ̀lọpọ̀ nínú wa ẹ sì ti mà nítorí yẹn bá ń ṣe láyé ìyẹn sọ pé kódà gbogbo bó tilẹ̀ wù kọ́ bàlùmọ̀ tó ìyẹn sọ pé kódà ìdí nì tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n láwọn ń ṣe Islam wọn ò mọ kankan nípa Islam tí wọ́n láwọn ń ṣe ní ẹ̀lẹ́sìn máa rí i pé à ń gbẹ́bọ lárugẹ láì sí ìjẹ́ pé ṣòro dé ọ̀pọ̀ nínú ìgbésí ayé wọn báwo wá ni tí ṣòro bá dé tí ṣòro bá dé sánsan ló gba sòsàwọ̀ sánsan ló ń gan fúnra rẹ̀ yóò rẹ̀ kó eégún wọ́n lé gún jáde nítorí ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó bá wáyé ó lè mí a ò gbọ́dọ̀ bá o wàláhì a gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kú ẹnìkan ó fẹ́ ṣàtúnṣe ẹnìkan òun tòun ifá lòun gbàgbọ́ tó ń bá ti jí lówùúrọ̀ wọn lọ bá fọ̀ ni torí pé ifá òun ló kó lọ síwájú bá wọn ifá ló jẹ́ kí ìdàgbàsókè ọba wọn tó máa jókòó síbi pé à ń ṣe sọ̀láàtì àkàfáàtíà à ń ṣe kínní kan kẹ́kẹ́kẹ́ kí lóun ó fi dà ó sì wá sọ pé ah ọ̀rọ̀ tó sọ yín o ti ń gbé ẹ̀sìn kan ga lórí ẹ̀sìn kan ẹ yàtọ̀ ẹ àkọ́kọ́ pera ẹ mùsùlùmí èkejì náà tó fẹ́ ṣàtúnṣe tó pe rẹ mùsùlùmí ìyẹn ń sọ pé ọ̀sẹ̀ bọ́ ló ń sàn án sàn wọ́n wá ń sọ pé ọ̀rọ̀ tó sọ náà ó ṣe ọ̀ṣájò ẹ̀gbọ́rọ̀ ó sì ní irun gbà ìwọ sọ pé ìyẹn kò sọ ṣáájò ṣùgbọ́n ìṣe sọ ó ti wá ó ti tẹ̀jú ẹtí ń fún falọ́lá lórí islam. Allahu akbar Allahu akbar kabira wàláhì táwọn tó bá mọ̀ pọ̀ ṣe islam ṣe sàǹsàn gbogbo níta bá ní kì í sara islam pátì pátápátá tó bá sì mọ̀ pọ̀ fẹ́ ṣe kì í ṣe islam lọ ń wọ má dára ẹ láàmú má fàsìkò rẹ ṣòfò kúkú lọ máa ṣẹbọ rẹ lọ máa dífá rẹ gbogbo ọjọ́ kó pàdé wájú Allah lọ́jọ́ gbẹndàlùkìyàmù àánú ṣèyàn fọ́pọ̀lọpọ̀ tí ń kú ẹ̀rí pé wọ́n ti kù síwájú wa àwọn máa ṣe Allahu akbar. Allahu akbar Allahu akbar àti bá débi àdúrà báyìí anabi ni ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn torí pé ó bùkátà rẹ̀ táwa aláṣàdúrà fún tọkàntọkàn tí ó ṣe láǹfààní àfẹnitó náà bá ti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ kó tó lọ ó ṣe islam kó tó lọ ẹbọ àtòsà àti fáyì ló ṣe tó fi lọ kò lè wúlò fún ọ sáàmọ ti ń ṣẹlẹ̀ sáwọn òkú wa báyìí sáàmọ kò tí wọ́n wà nǹkan kan tó mú wa tọpọlọpọ òtí sí ikú onídìí ránù oní pé àmọ́ gbọ́n ti ń ṣẹlẹ̀ sókù anabi sallallahu alaihi wasallam oníṣẹ ìbá ṣe bẹ̀rù wípé ẹ tún ní gbókùsí má ìbá bẹ Allah kó jẹ́ kẹ́yìn náà máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn tó wà nù sáré Allah kúkú ṣe ilé lọ́pọ̀lọpọ̀ Yorùbá ń sìnkú sí wọn wíwí wọn láwọn ò ní gbọ́ ẹ ti sápò ńlẹ wàláhìí tàláhìí tó bá yẹ pé mo bẹ Allah kó mẹ́yìn náà máa gbọ́ irú tí mò ń gbọ́ nípa ìyà táwọn ẹni tó wà nù sàárè ń jẹ ni ẹ̀ ní gbókùsí má. síbẹ̀ làwọn náà máa ń palẹ̀ mọ́ kí tiwa náà jẹ́ níjọ́ tá a bá lọ. orídéélé ọ̀dọ́wọ́ wa o tó bá fẹ́ ṣe Islam ṣe ní pàápàá má tanra rẹ dànù gbogbo ọ̀rẹ́ òfò alábàáṣe àdánù tí kò bá ní tí múni má ṣe Islam wìn wọ́n dànù wọn ò ní bọ́ gbé sáré rẹ o wàláì tọ́lá ò ní bọ́ gbé sáré ẹni tó lòun fẹ́ràn rẹ jù láyé tó bá gbé ọsìn tó bá gbé ọsìn wọn ò fi bá bá ńlá ku rẹ̀ dá yóò dúró gbẹ̀yìn lórí tẹ́ torí pé wọn máa wò pé bóyá nǹkan yẹn ó tún fa ọ náà lẹ̀ alọ́gbókù kan sí ń gbà kan bì ọmọbìnrin kan wọn ní kóbìnrin ọmọ tẹ̀lé wa kọ́mọ tẹ̀lé wa ọ̀sà fàgídí tẹ̀lé wa nígbà tá a wá sìnkú tán lọ́ba máa ń gbára dálẹ̀ ní bá máa ń gbálẹ̀ ní kúkú bọ̀dá mi bọ̀dá mi kò gbọ́dọ̀ bá fún ṣe bẹ́ẹ̀ bọ̀dá àbọ̀dá rẹ̀ ti lọ bọ̀dá rẹ̀ ti lọ nígbà tí wọ́n bẹ̀bẹ̀ tí ọgbà mo ní ẹ̀dá kálukọ́ mà lọ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ kálukọ́ mà lọ ó maṣíìnì gan ma maṣíìnì ó mọ́tò wọ mọ́tò nígbà tó rí porí tẹ́dá eré lọ́sájàdì ẹni tó lòun fẹ́ràn rẹ̀ nù kò sẹ́ni tí ó dùn torí pé kò sẹ́ni tó fẹ́ kú ntàwọn àbápàdé ń ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ kó ló ọdá kún kó sànù wa. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.